ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọmọbì lórí àtẹ ọdọọdún lẹwà ń wà á máa wà lówó lọ́mọ lálàáfíà ara iléeṣẹ́ lutasuma record international agbẹ́jà ní gbogbo àkàwé fàkàtà a tún ti dé bá a ṣe ń dé a ti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú èyí tá a fẹ́ mú wá lọ́dún tẹ̀ yìí òun ni ayẹyẹ ogún ọdún ti kábíyèsí ọba wa láìlúwà ọba rìgálí àrọmọbí ọba ńlá bá ń gbóṣẹ́ ọlọ́dàn tìlú ọ̀dàn bàbá wa tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ àwọn ni olóyè adébáyọ̀ ọláọwọ̀ àfọ̀ṣẹ́ tìlú ọ̀dàn àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ a ṣe ìdíje tewì àwọn eégún wọn kéwì lóríṣiríṣi amúpò kínní onípò kejì onípò kẹta bákan náà ni eégún alágbádá kàǹkàǹkà méjì wọ́n tún ṣeré gbogbo ẹ̀ bó ṣe lọ ẹ gbádùn wa dọ́ba nínú fọ́nrán tá a fẹ́ mú wá yìí àmọ́ ká tó máa tẹ̀síwájú ẹ̀jẹ̀ akọ́kọ́ lọ ká lọ bí ìdíje tèmi bó ṣe lọ mò ń bọ̀ PDP o. Yorùbá o ẹ̀yin tó lẹ́yìn mojú bà kó ṣe. ìtàn òwú lórí tiwa ipò ìṣẹ̀lẹ̀ láyé olúgbọ̀n lọ́mí bú kí olúgbọ̀n. ipò ìṣẹ̀lẹ̀ láyé àrẹ̀sà òun làmì fún kí àrẹ̀sà ipò ìṣẹ̀lẹ̀ láyé ọwọ́ àrọ̀kú òun làmì fún kí ọwọ́ àrọ̀kú. ẹ gbogbo àwa ìwà ibi ìwé ìlú ayọ̀ládé bílà máa di ìdílé àlídélé àbòkú ọmọ àlídélé àbòkú aya àdẹ̀lídélé àbòkú ọkọ ẹ gbogbo aló máa gbọ́ atọ́ ogún ọdún bá ọba ti ọ̀dọ̀ Àbújá làwa báwọn ṣe èlé àbáwọn ṣọgbọ ọdún o. àbáwọn ṣogójì ọdún o àbáwọn ṣàádọ́ta o àbáwọn ṣọgọ́ta àbáwọn ṣàádọ́rin àtọ́báwọn ṣọgọ́rin akí gbogbo olóyè ọ̀jẹ̀ obìnrin yìí kẹ́ o kábíyèsí ọ̀jẹ̀ o kábíyèsí ọ̀jẹ̀ o kábíyèsí ọ̀jẹ̀ o àwa kí gbogbo ọ̀jẹ̀ ìlú Ìgbẹ́sà pátápátá lẹ́tí bíi ti bẹ̀rẹ̀ débi ìdè akí ọlọ́kọ̀dà tìlú Ìgbẹ́sà akí alàgbà tìlú Ìgbẹ́sà awé ń kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ń bọ ìjókòó lóko ọlọ́jẹ̀lẹ̀ wà nílùú ìgbésà à ń kí bàbá wa wò láyé olúfún adé òrùlú ọmọ kẹlẹ́wẹ̀ àkí bàbá wa bọ́ọ̀ tẹ̀ ìdè bí ọ̀rọ̀ mi bọ̀ àmọ́ àti ń gbòòrùn <laughs> òòrùn báyìí gbọ́ àti wà láàjì àdínì olóyè àdínì àjìbàbọ̀ mọ́kà àdúrà wa gbà àmọ́ ṣe ewé a máa jẹun egbò a máa ro ìgbẹ̀sán alẹ́ ìgbẹ̀sán oko ò ní bàjẹ́ ẹ àpẹ́làṣẹ àṣẹ àgbè wa làwa ṣe ibi ìwé rí ẹ àti ṣe nílùú ìgbẹ̀sán àpò lọ bí sọdún ewu. ọ̀wọ́n adájọ́ ni màá dájọ́ tèlé ní wàlíbí akí gbogbo àwọn olóyè ọjọ́ ìwà bíbí rèé ní ọ̀lẹ́pẹ̀lú mú ẹ ṣe yí ogún ọdún lọ́mí ṣe lọ́dún bùjá ẹnáwó sí mi ẹdẹ mi ò ní gbókùn máa jẹ ti kí dìde kàwé yìí jẹwé yìí àdìgẹ ẹnáwó rẹ mi mi rọrọ níbí ẹdẹ mi ò ní gbókùn máa jẹ ti. ìdè ètò ọ̀hún bẹ̀rẹ̀ ọ̀dọ́ alàgbà wa ti bọ́ sí tòsí alàgbà wa kẹ́ mọ̀wẹ́ ọ̀rí omi wẹ̀ omi tu ọkọ̀ rẹ̀ bọ̀ bá rẹ̀ la adébílayọ̀ tàlàbíyà gbogbo ọ̀hún ìgbà méjìdíje bí irú èlé ọ̀yọ́ fúnjágbó kálábà ọ̀hún ọ̀hún adájọ́ làmọ̀jì ọmọọmọṣẹ́ eégún alárẹ̀ ọ̀tìwàlíbí ẹtí olóyè wálé adélọ́wọ̀ ayélujú ìdílọ́gbọ̀n ọ̀kẹ́ ti wà níbí ẹnì kẹta ń bọ̀ ọdún làmọ́mi kòrómì máa mọ lójú àgbo àgbo ìtòwí ẹ pàtẹ́wọ́ bọ̀ àwọn adẹ́jọ́ àwọn yìí máa ṣètò tèlí bó o dúró rè ọ̀hún ló máa sọ bó o wọ jàlábí àwọ̀ sí ìbílẹ̀ tí mi ṣe é kù ìbílẹ̀ ọ̀hún ló máa dẹ́jọ́ bó o jí sílípàsì ló wọ̀ wá bàtà lọ mí hùwẹ̀ ọ̀hún ló máa sọ kàtí kan rí ogún mi jà ọlọ́run wà pẹ̀lú wa akí olóyè òṣùlẹ̀ ti ìlú àkẹsàn àdínkù ará àlàwẹ̀ orí adé mi mọ̀ lásìkò ọmọ ọpa tó jiná wọn ìsàrí àdéhùn lọ́nà àwẹ̀. wọ́n bá bá jòkó láwa káwa lẹ́tọ́ ẹ̀jẹ̀ lè jogún ẹyé ẹjì tá a kọ́ balẹ̀ ọba wa ló ń bọ̀ wí ẹyé ọ̀hún ló dé líkù tèlí ẹyé ẹyé ẹ̀ lè bínú ẹjì tá a yìí wọ́n ba orí adé akíkábíyèsí aláìlúwa ọba rìgálí arọ́mọbí ọba ńlá Bánkóṣe ẹ káàbọ̀ àpò ìwọ̀dún àpò àṣeyẹ ẹ ṣe púpọ̀ rẹ lọ́dúnlọ́dún là ń bá lọ́dúnlọ́dún lóṣùlóṣù là ń bá lóṣùlóṣù ọdọọdún làmì rórógbó ọdọọdún làmì ráwùsá ọdọọdún làárọ̀ mọ obì lórí àtẹ ọdọọdún òwúlí làmì sọkú ọdọọdún lí èrè mi sọpọ̀ ọdọọdún lábíyáyà mi sọ àádọ́ta ọdọọdún làmì mérí yí ọmọ òṣùpá lé àní òkú ẹlẹ́wọ́ bàbẹ́ bá tọ́ ẹ̀rí kì í já ọmọ oṣù àkẹ́rán ọlọ́kọ̀ ilé iṣẹ́ ni ọmọ wájú ọlọ́kọ̀ ìmísowó ọmọ àdìgbò ọlọ́kọ̀ ìmísèjìgbara lẹ́kẹ̀ ọmọ agbedegbede ọlọ́kọ̀ ìmítàn yẹ bẹ́ẹ̀ lójú omi ọmọ káyìwọ pawà káyìwọ àjẹwà káyìwọ gèdègèdè ọwà kọ̀délé iṣẹ́ ẹlẹ́ ọkọ̀ mi gbowó ọkọ̀ lọ́wọ́ òfò ẹlẹ́ ọkọ̀ mi gbowó ọkọ̀ lọ́ àkẹ́rán bẹ́ẹ̀lì ọ̀kan gbowó ọkọ̀ lọ́wọ́ òfò ìyá kótó pàtàkì àbọ̀rún lọ bá àkẹ́rán ò ga jùgò bá àga jùgò kùté adé yòrò lọ́tọ̀ wà ọmọ adé tí ń mumi kíkan yorùbá ní mọ́lẹ̀ ẹ̀kú ọmọ abọ́ lọ ń bọ́ ilé abọ́ òjìgìdìgbà lọ ń bọ́ lòdùgbò kẹrí ọpọ́ kúkú lọ ń bọ́ ilé adé ìmọ̀ abẹ́bí ọmọ abẹ́bí ilé mọ̀pọ̀ yorùbá ní mọ́lẹ̀ ẹ̀kú ọmọ adájọ́ aró àríkùrẹ́sọ ọmọ adátìkòkò àríkùrẹ́sà ọdún làdọ́gbò òrè sẹ́yìn ọdún ọ̀hún làdọ́gbò egu ẹ̀fí mi ẹjọ́ gbòòrò rẹ̀ kéjọ́ gbòòrò ló máa bá lọ ebùgbé òrò ọdún kì í ṣe òkò ọdún òrò débẹ ọdún àyè bá mú níbẹ̀rẹ̀ ẹdẹ mú mi wú mi mẹ ọ̀rọ̀ gbòòrò ìṣèlú mọ ń bọ. ẹ èyí èdò alárinrin kó ló ní ìlú kú jókòó ẹ ṣe ìṣẹ̀lẹ̀ ìfẹ́ máa ṣe fún àwọn ọmọdé ìlú wọn lọ́gọ́ tó lùkọ́ ọ̀títà ẹ̀ tèmi. èlé èdò alárinrin ẹ akíkábíyèsí aláìlúwa kábíyèsí ọtí wà ní orí àpèrè bàbá ilá o gẹ́gẹ́ kí àṣeyọ̀ǹda ti ọjọ́ tèlílẹ̀ èyí ló di ọjọ́ kẹtàdínlógún oṣù kìíní oríkè orílẹ̀ Yorùbá bá a bá fojú inú wo ibi ìtì bẹ̀rẹ̀ ẹtí bílìdé ọdẹ òun ló mí tẹ̀lúdó ọ̀wọ́n ọdẹ èmi tẹ̀lúdó erun láti lè gbọ́ ìtàn oríkè orílẹ̀ Yorùbá ọ̀hun ló gbé ìtàn oríkì orílẹ̀ yorùbá kágbé sí ẹ̀ṣà ti ewì eyigbù iná ẹ̀ṣà eyigbù òun láti rí oríkẹ̀ oríkì orílẹ̀ ewì gbogbo ẹ wá fún mú àwọn papọ̀ ikú ìṣẹ̀lẹ̀ láyé olúgbọ̀n òun làmí wù kí olúgbọ̀n ikú ìṣẹ̀lẹ̀ láyé àrẹ̀sà òun làmí wù kí àrẹ̀sà ikú ìṣẹ̀lẹ̀ láyé ọwọ́ ọ̀rọ̀gùn òun làmí wù kí ọ̀rọ̀gùn àga báwo bí wà ọlọ́jẹ̀ ọlọ́jẹ̀ bí ẹ máa dáhùn lówù bí kìrìsẹ́nì bá ń lọ ṣọ́ọ̀ṣì kò rọ́gbọ́ kí bàbá ọ̀jẹ̀ ẹ ti káwọn orí kẹ́ẹ̀dọ́gbọ̀n orí Dáfídì ó rọ́pò ọ̀kọ̀ níbẹ̀ ó ní gbókùtọ̀ òun ìgbókùtì mí ìjàbọ̀ òun ìbá mi jà di àpáta mú kí ọ̀hún ní kọ́mi pè lásà olódùmarè olómi jí àṣà kọ́mi pè larúkú arúkú ọ̀hún àgbàlagbà ní tìrú ẹ̀kú ọ̀rìbọ̀ ọba kò kúlí gbogbo ọ̀rọ̀ àlàyé lómi dáwù kó wọ ọ̀hún àgbàlagbà náà ààyàn nànú ayé gbogbo wa ẹ máa pò mú lòmú kí ṣe lọ lámì lọ́wọ́ ẹ. ibẹ̀ kọ́ àwa ṣe lè ìlú ọ̀dọ́ bùjálè ní ìṣìlú wíìlì kan láti máa ṣe. àti ṣe ìlú ọ̀tọ̀ àti ṣe ìlú ìfọ̀lọ̀ ọ̀dọ̀ agbábíàká nípa ní ẹ ó ní tàṣe ṣe àdàmà ṣe nípa tí í ṣe kí àwọn ẹbí ní títì rí ó ní kẹ́ni wá ṣe bí òkú lómi rí ara ẹ̀ wò ipò àmà ṣe bí inú èrè ọmọ àtàdé ìlú òyìnbó bóyá tó kó bóyá tó kó òmíràn má lọ ojú rẹ bí kébẹ̀ ti lájà dé wòórí bí jìnnà dúró mi gbọ́ bí jìnnà dúró ló lọ́nà dúró káàtẹ̀ síwájú àwọn ìyáwó àwọn ló láyé àbúkólúwẹ̀ jùbà mọ́jùbà o ẹ̀yin ìyá mi ó mọ́jùbà ìbà akọ́dá mojúbà ìbà ṣẹ̀dá mojúbà ìyàmọ́ dẹ́nu lè gbé òbégún bá ṣubú. eégún tẹ̀lé ṣubú. kábíyèsí ọ̀jẹ̀ o kábíyèsí ọ̀jẹ̀ o ọba wa kábíyèsí ọlọ́dọ̀ fọ̀dọ̀ ẹ lóye ipá o ẹ ló pẹ́ o ìgbà ọdún ọdún kan ló máa jẹ́ fún yín o lẹ́yìn pàtẹ́ máa ṣàríyá yìí àbúrò níṣẹ̀lẹ̀ o gbogbo wọn ló máa délé láyọ̀ o ẹ ní gbórúkọ aburú o lágbára Ọlọ́run o. ọmọ àwọn ẹgbẹ́ ìjẹ̀kọ̀ ibú ọmọ àmọ́ yín lálòdì ìlàsà ẹ̀ṣà ògbé olóògbòdò ẹ̀ káàbọ̀ sí dáyẹ̀tì. mo wá kí olóyè ní pàtàkì alága tèlí olóyè ọlọ́run wà owó labi olóògbé ti ìlú ìlàsà. a máa bẹ̀rẹ̀ ètò ọ̀hún lórí bẹ̀rẹ̀ wú kí gbogbo wa tá a tẹ́tílẹ́gbọ́ ẹ̀tílẹ́gbọ́ oríkì orílẹ̀ Yorùbá a máa pe ọ̀gbẹ́ni Kabiru Salako lẹ́tí ìlú Ọ̀tà ẹ̀rígẹ́ẹ̀dì Ahmed ọmọ owó yẹlé lẹ́tí ìlú Ẹ̀gàn Yusuf ayélujára lẹ́tí ìlú Ìlàsà. Kamilu Lawal láti ìlú Ìlàsà. ọmọ agbẹ́gidé ó yá láti ìdíwọ̀n Èkó. láti ọ̀dọ̀. ẹ bá pàtẹ́wọ́ fún àwọn adíje wa ní orí ìjókòó inú mi dùn pé àwórì àtẹ̀gbá asọ́mú àwa bá a bá fojú inú wo a rí pé olórí ọba méjèèjì ẹ̀gbá lọ́ọ̀tì ní kábíyèsí ti lè mú un báyìí sí ìyá mi ọmọ kóun mi àjàdí ikú kóun mi ti ń kú mọ́ lórun wọn jà ìwé jẹ̀pà wọn kọ́nàkọ́nà kò jèrè ọmọ adẹ́ni wẹ́wẹ́ ṣẹjọ́ kí wọ́n rò wẹ́jọ́ má ṣe fọ̀n lẹ̀ ọmọ ọmọ bọ́ńlé òsù apẹ́lẹ́ ìkúlé ẹ̀ títí bí ìbàjọ́ kọ́ ajálẹ̀ bó pẹ́ títí òun àmọ́ àmọ́ ńlé lọ ẹ̀pá mọ̀jẹ̀ mọ́ fífi rò olùkọ́jọ́ bí ọmọ àgbélé bí àṣẹ fún wa. a máa bẹ̀rẹ̀ ètò yẹn lójú pẹrẹwu nísìnyí. àti ọlọ́pọ̀dà ti ìlú ìtẹ̀lẹ̀ ọ̀pọ̀dà mọ́yọ́lá ọmọ ẹranko yáyò kan òdì ojoojúmọ́ lòdì kàn mí bí ọmọ àdádàdà kú àdá ọmọ àdádàdà kú àdá ọmọ àdájìyà kọ̀ bí ẹni tí ò bá kọ̀ pélé ọmọ àdá tó kó bọ̀ sùlọ́ọ̀nù orí ìmúra pé wọ́n pè ó bọ́ sí ojú àgbo tí ó bá ti bọ́ sí ojú àgbo lórí ìmúra máàkì mẹ́wàá ni. bó ṣe rí nìyẹn mẹ́wàá ni. lórí pé wọ́n pè é pé kí ó mú oríkì tó fẹ́ kì ó kì í ó dánmọ́rọ́ kí ni máàkì ẹ̀. ogun ni. ogun nìyẹn. wípé ó fi oríkì yẹn ó dánmọ́rọ́ dáadáa bí wọ́n ṣe ń kì í wọ́n ní ogún nìyẹn tá a bá fi mẹ́wàá mọ́ ogún ó di ọgbọ̀n gbogbo nǹkan tí wọ́n fẹ́ jẹ́ ń bílẹ̀ ní òun lẹ wọ́n ta yìí dvd ọ̀ríjìnà ti wà ń tẹlifíṣàn led ti wà ń bẹ fáànù ìgbàlódé ló ti wà ń bẹ gbogbo ẹ ló ti wà ń bẹ bí wọ́n bá tún wá béèrè ìbéèrè tó kú ìbéèrè tó tún gba ìbéèrè bí èèyàn bá ń kéwú tó bá kọ́ kéwú tó bá ń kéwú lọ ó gbọ́dọ̀ mọ ìtumọ̀ ìyẹn ìtumọ̀ làwa mọ̀ sí ìbéèrè Wàsíù ọmọọmọṣẹ́ àjànà tìlú orílẹ̀ àkékè eégún aláré wọn bóyá ẹ̀jẹ̀ kan pòun yìí ẹ jẹ́ kọ́ gbóhùn yín. olókun jẹ́. ẹ ṣeun ẹ wá dúró kí ẹ gbóhùn ẹnu mi ọmọ ọmọ ṣe àyìn ìlàdé mọdé tí kálára mi àwọ̀lú mákànnà bá àwọ̀lú tí bẹ́ẹ̀ léèrè ọ̀rọ̀ ọlọ́run ti ẹni mo ṣe ti ẹni mo ṣe ọlọ́run ti ìyẹn mo ṣe ọba tí ó jẹ́ kójú ó ti ní ọlọ́run ti ìyẹn mo ṣe èmi ń dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dùmarè ọba ògo ni mi ìlágbàdúmọ̀ àti ọgbọ́n lérí kò sí ìwọ̀n tóbi lè fi mi ṣe tí bá wọn ni mo rí bá mo rí bá wọn ìyá mi ìdẹ̀rí ọlọ́pọ̀dà àwọn ọlá àbà ìyá àgbọn ọba kábíyèsí mo rí ibà lọ́wọ́ tó máa bẹ̀rẹ̀ lọ. olóyè wálé adélọ́wọ̀ ọmọ ayélujára tìlú ọ̀tà ó yá ikọ̀ gbówẹ̀. kábíyèsí ọ̀jẹ̀ o kábíyèsí ọ̀jẹ̀ ológun jẹ́ kábíyèsí ọ̀jẹ̀ ológun jẹ́. ìbàní ọmọ fìní jẹ́ o nítorí aríkànkan kò wá ara mi ìbà pẹlẹmbẹ owó fòde ṣọkan àtàǹpà kò yá rẹ lọ́tọ̀ọ̀tọ̀ ìbà bàbá bí ara lódò ó lódò ẹni agbádá yẹ lọ́lẹ̀ṣẹ̀ ẹ̀yọ́ tẹ tábà ọmọ ìgbéǹde lẹ̀kẹ̀ ìbà ìhùn máa fi ní jẹ́ ìbà yá adílọ́wọ́ ọmọ ṣàbí òjò àwúrọ̀ bàbá òun àgbẹ̀ òkìtì para ó pagbó má pẹ́ nìkan bàbá mi ayé ìyá yẹ ọmọ ayé ìyá yẹ ọmọ ayé ìrẹ ọmọ ọlọ́gbọ̀n àyíkú ọmọ ọlọ́gbọ̀n àyílà ọmọ ayé gbìrì kánú òdì abatata oògùn pírímù lájà onímọ̀ ń lọ sáyà òlé ọ̀làbọ̀ ń lọ sáyà òlé ó yá ẹ jẹ́ ká jọ lọ sáyà òlé. ẹ ṣe òṣù ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ ó yá ká bóun yín àwọn mẹ́ta tí wọ́n fẹ́ jẹ́ ayẹ àwọn tí wọ́n fẹ́ kí oríkì wọn ni. ìbàjá ni ó máa bè nídà o èmi àkẹsàn lẹ́rìí ọmọ àgbẹ̀ bí ó mú jẹ èmi ọmọ àgbòdìgbò kẹrẹ gbogbo ẹni dúró ẹkú dúró gbogbo ẹni jòkó ẹkú àgbọ̀dìde ọba wa ni àfọ̀jẹ́ ló gbé mi délẹ̀ yìí kí n tó dẹni àgbéwòrán ni ẹ má gbọ́rọ̀ ẹnu mi dáadáa mo lè rìn mo lè jákọ̀ o mo lè rìn mo afakọ́ sí mo lè rìn mo lè jákọ̀ o mo lè rí má fakọ́ sí eléégún ni dádì mi eléégún ni mọ́mì mi eléégún lọmọ tí mo bí eléégún láya tí mo fẹ́ eléégún lèmi fúnra mi mo lè rí mo lè jágọ́. ẹ ṣe wẹ̀ ṣe wẹ̀ ṣe wẹ̀ ṣe wẹ̀ ṣe ẹ bá pàtẹ́wọ́ fún wọn ṣẹ́rí ká àwọn mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣe agbábá àbá ṣèyẹn bí abábẹ̀rẹ̀ ètò ọ̀ máa wò pé ọ̀hún ọ̀tẹ̀ kọ́ sí ìdí ọ̀hún ìmáṣètò bí àgbóhùn ẹ̀rí gbòòwò ọ̀hún ẹ̀tẹ̀ àgbẹ̀ fatayi babatunde lẹ́tì ìdímù èkó ọ̀yá wàá mú oríkì. mu. ẹ̀rí pé gẹ́gẹ́ bí àkọ́kọ́ ọmọ àwọn ìmúra ẹlẹ́bàámi díje ọ̀kọ́kọ́ wò múra òun dà orí múra ẹ mú wá. lórí ẹ̀gbọ́n yorùbá ó yá túbà rẹ túbà rẹ wà ìwọ ló kọ́kọ́ máa wò ó ní òun fà wá. oríkì ògògò ni oríkì tí ó mú oríkì ògògò lóríkì tó mú ó yá ẹ lọ mú microphone ẹ bá bọ̀ bí ẹ bá bọ̀. olùkọ́ bọ̀ ọ́ kúlẹ̀. awogo fọjọ bàbá wà lọ́rọ̀ kọsẹ̀ wọlé nígbàlẹ̀. ebi gbọ́mọ̀ gbogbo ẹ̀lú ta, yíjọ́ bá ara òbí ẹ̀wọ̀. ògógó ti gbọ́dọ̀ wà rẹ̀ igi oníṣẹ́ sí bàbá wọn tí wọ́n ṣe. ògógó ti gbọ́dọ̀ wà ìgbà oníṣẹ́ sí bàbá wọn tí wọ́n ṣe. ògógó ti gbọ́dọ̀ gbẹ̀rí ẹni mọ́pọ̀ ní ìlẹ́tọ̀ ìsàlẹ̀ ìbẹ̀lì táwọn ẹ̀gúnlẹ̀ ọmọ bó rúwà wọlé ẹgbẹ́ ìsìnlẹ̀ tó mọ́ bó kí ìròbí àwọn ọmọ bó kí ìyàwó apalẹ̀ ẹgbẹ́ ìsìnlẹ̀ tó mọ́ bó kí ìròbí àwọn ògiri omi pẹ̀jọ́ka ó kí kókó ẹ má jẹ́ mi ò pẹ̀jọ́ka nílẹ̀ ògiri dààmú sùn bàbá yẹn ògiri dààmú bàbá ti jẹ́ lọ kékeré ògiri lọ́wọ́ ọ̀tẹ̀ wọn jẹ bàbá àwọn àtàwọn òkòdìrí yẹn òkè màgbé nígbà ìpàlẹ̀ bàbá àbàdàn ẹ̀kúlẹ̀ ààrẹ èèyàn lẹ́kùn tí ìṣẹ̀ṣẹ̀ lẹ̀ gbàdàn mo mọ bàbá ẹni tó lé ojú mo ṣáké ẹ̀kọ́ ojú mo mú jẹ́ ìwà kíni mo bá àgbàjẹ mo mú jẹ́ ìwà kùn mo ṣáké ẹ̀kọ́ ojú mo mú jẹ́ ní òkúrí ẹ̀ máa yẹ kó dàlẹ́ àkíńpáyé ìwé ilé mo mọ ti ń wọn lórí ọmọ ogun gbogbo àyà bàtà kirimu lọlẹ ebi gbó ọmọọba lákúbi ti bàbá àwọn alárò gbèsè wọlé nígbàlẹ onígbèrú ọmọ pẹ̀lú ọmọwé fẹẹ fọṣọ ṣàǹbàṣàǹbà bí èmi òkú ọmọ ẹgbẹ́ ìwọ àkàrà ebi gbó owó fèlè ẹjẹ nira ebi gbó ọmọ àti kékeré ìṣàwọ̀ àtòrí ọjà ìdúnnà múnamú nígbàlẹ ìgbà òbẹ̀rì báyìí ìṣèkùnmí ní ṣe kékeré òun ẹ̀jẹ̀ bẹ́lẹ́nu ó mọnu ìfòròfò lámìkì ìgbà fífi láfi mọ ọ̀pọ̀ láwùjọ ìfàyàfà láfi mọ ọ̀pọ̀ ìtòlẹ́nà ọmọ mọ́ínmọ́ mẹ́ta lálàdà pinni ọ̀lẹ́ mẹ́fà ní sáré bukini dikiride mọ̀lú bẹ́ẹ̀ kúlódé lórí bẹ́ẹ̀ kúlódé lórí bẹ́ẹ̀ kúlódé lórí bẹ́ẹ̀ kúlódé lórí bẹ́ẹ̀ ìyá mi ò bẹ́ẹ̀ ẹni tá a pè ní ìsìn ahmed ọmọ owó yẹlé láti ìlú ẹ̀gbọ́n aka ayélujáfẹ́. méjì tí ń mú ni oríkì ìlà ọ̀hún rẹ̀. eléyìí máa rí bàbá mi igi tó ṣòro gbẹgbẹ nínú orí ìlà ọ̀hún lọ ní kìrìkì níbẹ̀ yẹ ìlà ọ̀gbọ́n ọmọ ògbó ìlọ́ládé ìlọ́ládé wà bàbá ẹni ní kó ládé. lẹ́yìn máa rí bàbá mi òní ìyá máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi dáadáa ìlàládé wa ò ní kó ládé tí bá ti rì wọ́n ó lẹ́ni tó bá ni wọ́n jẹ́ orílẹ̀ òbí ẹ̀rọ wọ́ọ́. Babábéjì ò máa wọ̀ lẹ́kìtì Ẹ̀fọ̀n èmi ò ní kí àgbà Ìjẹ̀ṣà kí ìmọ̀jọ obìnrin tó gbó ogún lẹ́nu wọn gbó obìnrin ọ̀rọ̀ ògbógun tírani tírani ẹni pàtó ọlọ́wọ́dúnkọ oṣù lọ́gbà ọgbà ẹ̀rọ lámúbàjẹ́ òlẹ́kùnlé Ìjẹ̀ṣà èrò tí ègúnlẹ̀ àgùnbẹ̀ wọn ni màmúlẹ̀ mọ́ ọkọ dání torí àpàtà ńlá ló bàlẹ̀ ní kìrò ẹni ẹgbẹ́ ní ẹbí èèyàn tẹ ìbámbá ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ orí mi sì lọ òòó.

ahmed ọmọ owóyẹlé ti ìlú ẹgbẹ́ ìkẹyìn ayélujáfẹ́ oríkì láàrọ̀gbó ni wọ́n kì yẹn àdúgbò púpọ̀ lọ́wọ́ ní báyìí a pe kamilu lawan láti ìlú ìlàsà. ẹ jọ̀ọ́ sẹ́rí ibi tẹ́ ẹ dúró yìí bí a bá ń ṣeré ìdíje wọn kì í jókòó ẹ jọ̀ọ́ onílù ní kan ọ̀yá orò oríkì tí ó mú ni oríkì òró. lẹ́ni mo rí bàbá bá mi mo bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀bí. alábí bá ń bọ̀ kó pẹ̀lú lápẹ̀rẹ̀. Òró olóko ẹ̀ di ọmọ aléǹjà yá òkú náà mú. Ṣé rí bá tètè yá ìjà náà mi ìkan ni ìkọ̀lé ọmọ ọjà? Àwọn olóko tó bàjẹ́ ikú wáyé ikú bá ní kíjì etí ni ọ̀pọ̀ kalẹ̀ ẹ̀sẹ̀ bọ́ta. Ọmọ bábí ìtajà ọ̀rọ̀ bábí ní ọ̀rọ̀. Òkúté ilé ní ìrẹsẹ̀ báyìí lórí pẹpẹ. Apá òkúté ló wà ọ̀rọ̀ báyìí dáa ibi káyí gbìrì ilé ọmọ ọmọ ìwọ̀fà lérò ẹ̀rú lè égún ilé là ń égún ilé là ń yérò ìbáyọ̀ máa yérò ní wàyí orí mi lẹ́yìn wọlé wọlé èjìká mi àbọ̀ mi lè ọbẹ̀ rò lábọ̀ mi. orí mi èmi dúpẹ́ ẹ̀dá mi èmi ṣọpẹ́ kì í ṣèyàn ló mú mi lẹ́bùn tèmi. ṣé o ẹ ṣé ẹ ṣé sẹ́rí ọlọ́run kì í ṣe dáadáa fún wa ẹ jí ká ṣe àwọn àtúnṣe kan ẹlẹ àkọ́kọ́ làwọn kìkì oríkì ògògó òkì ẹlẹ kejì làwọn kìkì oríkì ìlà ọ̀gùn ẹ bó ṣe yẹ kó kì í òkì àmọ́ kò gbábẹ́ lọ́tara ṣé a gbọ́dọ̀ tètè máa ṣe correction yẹn kó máa di àwòpọ̀ bí a bá fẹ́ kì í láàrọ̀ kún a kì í láàrọ̀ kún ọmọ ògbóyè ọmọ ògbóyè gbọ́lá ọkọ̀gùn kòtò ìlàládé wà àfọwọ́radé ọmọ ewúrẹ́ ọ̀rọ̀gùn tí jẹ lẹ́sẹ̀ gbàgede ọmọ àgùntàn ọ̀rọ̀gùn tí wọ́n jẹ lẹ́sẹ̀ yàrá ọmọ alákòókò gàgàrà tí amúnjẹ lè sílẹ̀ lọ́dọọdún bí abákọ́dé sí làápè láàfin ọba ibi abápọ̀ ògbó sí làápè lókè ìdìgbà dìdìdélé wọ́n pè lẹ́yìn ní ibi apẹ̀rẹ̀ sí làámọ̀ pè lókè erin ọmọ ọ̀gbọ̀nra mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sọ tí wọ́n làdé ìlàkọjá àkọ́tì ìṣòro ìpèrè ìkọ́tì ìṣòro kejì kùkọ̀ yòókù ló lọ́ọ́ rí adéjọ́rì ń màgbá ọmọ wa tí olùkí fọ́ba àgbà ògègé ni mímà gẹ́gẹ́ bá a ṣe kì í nìyẹn ẹni tí ó kẹrí kì tiẹ̀ ní ìsìn ó tí ó tu oríkì òru oro ó yàtọ̀ sí òrò bá a bá fẹ́ kí òrò ọ̀tọ̀ nìyẹn òrìṣà ní oro, ìlú ló ń jẹ́ òrò ní Kwara State òrò ilé ọmọ òrìnì dáná yọkú ọmọ ọjọ́ mu ọmọ abíṣòkòtò kóṣù mẹ́fà ní aláró aláró ògùdọ̀ rẹ ṣòkòtò ògùdọ̀ nù à ń bọ̀ kí òru lọ́wọ́ ń bàbá wọn mú kòkò dánú ẹgbẹ́ nílé múlẹ̀sọ́lá ọba àlàbí èjì olórí ni ọmọ ayọ́ bí ewé àyà kí ń bàbá wọn jẹ́ olóde àjígbá bẹ́rú bá ti àgbá tiẹ̀ wọ̀fọ̀ àgbá níyànà ẹ jáde lérò pa wọn ni kí n padà mbẹ díẹ̀ díẹ̀ ni. a gbọ́dọ̀ yànnànú ẹ̀ kó máa dà níbẹ̀ yìí àbẹ̀ Kabiru Salatọ láti Ọ̀tà ẹni tá a pè ní ìsìn Kàbírù Sàlàkọ́ láti ìlú Ọ̀tà ó mú oríkì ọlọ́ba ọ̀yá. ìgbàlá Olódùmarè ọ̀fà dáni wáyé adáni wáyé mọ́ṣẹ́ gbàgbé èmi àgbà nígbà olóra òbòdè ní ọgbọ́nú ọmọ ọmọṣẹ́ ẹlẹ́jẹ̀ lẹ́yìn ìyẹn ń bọ̀ra ìgbàlọ́wọ́ rẹ̀ ayélujú ọ̀hún àtẹ̀lé ìjọba lọ ìyàwó gbàgbé ilé ọlọ́fà gbẹ̀gbẹ̀ ló wáyé kíní pọmọ lẹ́nu gbẹ̀gbẹ̀ tó pẹ̀ mú tẹ̀lé lọ́nà ọ̀gbọ̀gbà. ọlọ́fà gbẹ̀gbẹ̀ máa gbọ́ ọlọ́fà gbẹ̀gbẹ̀ ọmọ yìí kíní pọmọ lẹ́nu gbẹ̀gbẹ̀ tó pẹ̀ mú tẹ̀lé lọ́nà ọ̀gbọ̀gbà. ọ̀bàjẹ́ ẹlẹ́yìn ọ̀gbọ̀gbà ọ̀bàjẹ́ ẹlẹ́yìn ọ̀gbọ̀gbà ọ̀nà wọ́wọ̀ wà tó fẹ́ wọn ìyín gbọ́ òkun ẹ̀gún níjì ọba tí ò túnlẹ̀ orí òdo ní gbé. ìjọ ti gbọ́ fún orí òde ní ẹ̀sìn kúrú ní ọba ọba ìwọ̀jú ọmọ sàkà ọmọ kúrò ọmọ tàpátà wò. ilé ọmọ lọ ọmọ lọ kó yẹ lọ ọba. èèyàn tó lẹ́ni lẹ́yìn ló mú ọ̀rìn ọ̀bá rí. ọmọ èèyàn tó lẹ́ni lẹ́yìn ìyàwó lẹ̀ ẹ̀kọ́ ọmọ yìí ní ìfọ̀nà lẹ́nu tèmi ìgbèjọba ẹ̀mọ́dé lọ́nà tó gbà ọ̀gbàjẹ́ wọlé ewu àti ọ̀gbàjẹ́ àdìwọ̀n ọ̀gbàjẹ́ ọ̀gbàjẹ́ lóde ìjẹ́jẹ́ ogún sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀dúró owó wọn kọ èyí àpọ̀gún wọn fàdámọ̀ gbọ́dọ̀ wọn wá gbòòrò lọ́fìn pàdé ọ̀tà lókun bá ṣì gbà lé wọn lọ fòkè ọlọ́pàá àgbẹ̀dú òun lórí méjì àdìgbọ́n. ya, todo, todo!